وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدوك فون ولون أليكم كي ولون أتي غير قباء النبو محمد صلى الله عليه وسلم أتي قباء وراء لي النبي أتوى صحابي النبي أتي قباء انتبه تليلنا النبي نا كي دجو بند القيامة آه، باب الصوم في السفر وغيره ورنقبا ntòrọpọ̀ mọ́ ìmọ̀ gbààwẹ̀ lórí ìrìn àjò ni àbí tó tún jọ bẹ́ẹ̀ eléyìí tí à ń kábọ̀ ibẹ̀ náà ni a tún kà lónìí náà kọ́lọ́mù bá kó ṣe nírọ̀rùn. hadithu wa alákọ̀ọ́kọ́ lónìí hadithu sahlu ibnu sa'adin sa'idi kagbọ́mọ́tínú hadithu. عن سهل بن سهل الساعدي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يزال الناس بالخير ما عجل الفطر وأخر السحور وأخر السحور عن عمر بن عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أقبل الليل من ها هنا وأدبر النهار من هاهنا وغربت الشمس فقد أفطر الصائم عن عبد الله بن عمر رضي الله عنهما قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الوصال قالوا يا رسول الله إنك تواصل قال إني لست كأهاتكم إني أطعم وأ... إني أطعم وأسقى رواه أبو هريرة وعائشة وأنس بن مالك رضي الله عنه ولمسلم عن أبي سعيد الخدري رضي الله عنه فأيكم أراد أن يواصل فليواصل إلى السحر الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين عن سهل بن سعد الساعدي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يزال الناس بخير ما عجل الفطر وأخر السحور النبوة محمد صلى الله عليه وسلم gẹ́gẹ́ bí ó ti wá nù hadithu sahal ibn sa'ad yìí ó wá àwọn ìdájọ́ tí ó ń bẹ fún àwẹ̀ gbígbà ìmọ̀ àwẹ̀ ìjẹ́ àwẹ̀ ọ̀ràn yẹn ni àbọ̀já àwẹ̀ téèyàn gbà táǹpẹ̀ láwẹ̀ tàtàwá tí è ṣe pé dandan téèyàn fi ń wojú rẹ̀ ọlọ́run gbogbo èyíkéyìí àwẹ̀ téèyàn bá ń gbà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam anábì ní la yazalu nnasu bi khair àwọn èèyàn máa bẹnu oore oore ọmọ jẹ́ tiwọn lópin ìgbà wo ma ajjalul fitra wà akharu sahur lópin ìgbà tí wọ́n bá ń kánjú sínú wà akharu sahur tí wọ́n sì ń pẹ́ wọn tó jẹ sàárì ẹ wo islam ẹ wo sunna nabu muhammad sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ pọ̀ púpọ̀ tí a kọ nínú hadith alákọ̀ọ́kọ́ tòní yìí ni pé àsọ́nà àti rójú rí ọlọ́run kò ṣẹ̀ṣẹ̀ di bá a bá fìtínà ara wa ipe jẹ̀ǹjẹ̀ nira mi la kí n bá rójú rí ọlọ́run èyí ń kéèyàn fi rójú rí ọlọ́run àwọn kan mí ń bẹ tó ṣe pé ibẹ̀ nìrọ̀rùn wà kéèyàn ọmọ wa pé eléyìí ti rọrùn ju èyí tó le ju eléyìí lọ lèmi ń wá ìsìláàmù kọ́hún àfi ká sí bọ́lọ̀ ti pa wá láti rẹ̀ àti bá nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam ti wí. ẹ wòye sí hadith yìí anabi lóore àlékún oore làwọn èèyàn máa bẹ nú ẹ bí wọn bá ń kánjú sínú tí wọn sì ń pẹ kí wọn tó jẹ sàárì. ẹ rí i pé méjèèjì yìí ọ̀nà dẹ̀kùn lọ́jà sí kéèyàn máa gbààwẹ̀ látàárọ̀ ìsínú tó ta ìtó kéèyàn ó tètè sínú. Si kéyìn ó sì má jẹ sàárì aago kan aago kan àbọ̀ aago méjì àbọ̀ kọ́dà aago mẹ́ta àbọ̀ sunnata nabi ni pé bàbá jẹ sàárì wa akharu as-sahur sàárì tá a jẹ ńgbà tásùbà súnmọ́ tẹlomi ọmọ wò pé àwọn eléyìí ọ̀làwẹ̀ gbà máa jẹun láago márùn-ún máa jẹun láago márùn-ún kọjá ànábìsí lè tọ́ dáa jù gan-an sallallahu alayhi wa sallam àṣé ìsìláàmù yìí ṣe pé bí n bá ṣe fìtínà ara mi bí n bá ṣe wàhálà ara mi kò sí ntọ́lọ̀ ń fẹ́ fi wàhálà ara wa ṣe kò sí ntọ́ fẹ́ fi káfìtínà ara wa ṣe ntọ́lọ̀ ń fẹ́ lọ́dọ̀ wa ni pé àṣẹ tí mo pa yín ẹ̀ mú lò ọ̀tán àṣeyàn ẹ kejì ẹ̀kọ́ kejì ní pé bẹyàn ọba wa rọra tí ọba ṣọ́ra kó béèrè bó lọlọ́n ti ní àsìn òun èèyàn máa sẹ lọ́hùn yóò sì rò pé òun látàrí hadithi yìí ọ̀pọ̀lọpọ̀ lónìí ní ọ̀fẹ́ fi hàn pé à àwọ̀ àwọ̀ ọ̀sẹ̀sẹ̀ máa gbàwẹ̀ àwẹ̀ òní àwálà yóò lọ mọ́sálásí alájí ẹgbà ẹmúmi ẹmúsàn àwẹ̀ tètè sínú yóò kírun bàbá wa kírun tán kọ́dẹ̀ lómi ó dúró yóò kà á sámú. nígbà nìyí tó wá máa sínú ká sọ fún wẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ kọ̀tẹ́lẹ́ lánàá nẹ́bùà Muhammad sallallahu wa kódà bí ọba pèrún tí ó sọ fáwọn èèyàn pásíkò sínú tó òǹgàn ọkọ̀ sínú níta wá ń pè ní kéèyàn ó sínú yìí kò dìgbà bá wá gbóúnjẹ rà gbogbo àsìkò lọ èyí tí nẹ́bì ni o àmọ́ fi kó fi ṣe pé mo mú àṣẹ ọlọ́run àti tànẹ́bì ṣe pé mà á jàlú àlùfẹ́tọ̀rọ̀ pé bàbá gbààwẹ̀ kẹ́tẹ́ bàbá ti rí pé sínú tó lèèyàn máa sínú súnà tànẹ́bì nù sallallahu alayhi wa sallam. àwọn tíyẹn sì máa fi sínú anabuwa muhammad sallallahu alayhi wa nínú tó wà ńlẹ̀ náà àkọọ́lẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ ni pé èyí tó dáa jù tànẹ́bì máa fi sínú òun ni làbídùn làbídùn yìí náà pé oríṣi méjì à ń pèrán làbídùn kan ní àrótọ̀bù à ń pèrán kan ní àtàmúrù rótọ̀bù lànàbùwà muhammad sallallahu alayhi wa sallam máa fi sínú èyí ò ní pé làbídùn tí ó ṣẹ̀ṣẹ̀ yọ kò ní tí ì gbẹ ọ̀pọ̀lọpọ̀ làbídùn táwa ń rí bí yìí ni ó ti gbẹ bẹ́ẹ̀yàn bá rí rótọ́bù nítòsí ọ̀dà òun làkọ́kọ́ ń tẹ̀yàn fi sínú àmọ́ bẹ́ẹ̀yàn ọ̀bá rí bó ṣe támúrù náà lórí làbídùn gbígbẹ irú èyí tá à ń rí nì náà kò burú kò fi sínú kọ́dà bí ọ̀bá wá rí àti tútù làbídùn àti gbígbẹ rẹ̀ hasa hasa wá ti ń mìnìmá wọn ni kọ́dà bó ṣe pé yẹn ọ̀yọ́ gẹ omi mu bá sì kò sínú bá ti tó àfi kéèyàn lu àṣẹ ọlọ́run àti tànàbùà muhammad sallallahu alayhi wa sallam nínú ẹ̀kọ́ sísínu náà islam ọ̀wá gbé aago kalẹ̀ ipe aago méje ní sínú àbá aago mẹ́fà àbọ̀ ní sínú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pọ̀pọ̀lọpọ̀ ní ìlú míì pàtàkì jùlọ bá bá wà nù ramadan. ẹ̀yin náà ó rí i pé àṣẹ tọlọ́run tó pa pé bóòrùn bá wọ̀ ni ẹ sínú òòrùn ti wọ̀ àmọ́ àwọn míì ti dúró lórí pé àwọn alákọ́dà nílùú kan nínú ìlú ẹyọ kan nínú ìlú wa ń lọrin ìlápẹ̀júwe àwọn aláago mẹ́fà àbọ̀ ń bẹ àgọ́ mẹ́fà àbọ̀ làwọn máa sínú kọ́dà bóòrùn ń bẹ ń àwọn aláago méje ń bẹ kọ́dà bóṣù bí ráwọ̀ ti ń yọ àgọ́ méje làwa máa sínú. gbogbo eléyìí ọba lánàá ọlọ́run mo kọ̀ bàtà nẹ́bù Muhammad sallallahu alaihi wasallam òun láyé ànábì sì ti wí fún wa yìí bá a ti wàhálà ara wa tó òun kọ́ lọ́n fẹ́ lò bá a ti má ṣe rẹ̀ ṣe òun níbi lọ́dọ̀ wa. mà á jẹ́lu pétrọ̀ sunna nẹ́bù Muhammad sallallahu alaihi wasallam òun ni bẹ́ẹ̀ yẹn bá ń gbààwẹ̀ bọ́ bá ti gbọ́ pé sínú tó òfin kẹ́nu òfin sínú kọ́dà bẹ́ẹ̀ yẹn ń ṣe nǹkan kan tí ò ní ráyè jókòó jẹun bó ṣe làbídùn ẹyọ kan bó ṣe gẹ omi kan fi má ṣe ọlọ́run àti tànàbì ṣe sallallahu alayhi wa bọ́bá sì wá di sàárì àwa ń jẹ sàárì aago kan aago aago méjì mẹ́ta mẹ́ta àbọ̀ kọ́dà mẹ́rin kò tí ì wọnú súnà sàárì tá a jẹ nígbà tó akharu oore ọmọ ẹlẹ́kùn oore fún wọn ni torí ntọ́lọ̀ ń fẹ́ ń tà nábì fẹ́ ni wọ́n ń ṣe sallallahu alayhi wa sallam ẹ dákun ẹ jẹ́ ká fi eléyìí náà ká mú nínú lànà tí ó yẹ ká tẹ̀lé bọ́lọ́wọ́n bá ti fẹ̀sìn ẹlẹ́nu bá nábì ti jíṣẹ́ ọlọ́run fún wa nu kì í wá ṣe pé a èmi lágbára rẹ̀ èmi ò gbé bí n bá kọ́dà bí n bá jẹ sàárì mo lè gbà wẹ̀ gbogbo eléyìí náà sínú sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam sàárì jíjẹ sunna nabi ni èèyàn lè wá jẹ díẹ̀ ó lè jẹ púpọ̀ òun láti wí ní kọ́dà bó ṣe la bídùn ẹyọ kan lèèyàn fi sẹ́nu ó ti má ṣe ọlọ́run ṣe ó sì mú ti anabuwa muhammad sallallahu alaihi wa sallam ṣe kọ́lọ́n kó ṣe rọrùn fún wa. hadith kejì an umar bin al-khattab radiyallahu anhu qaal قال رسول الله صلى الله عليه وسلم إذا أقبل الليل من هاهنا وأدبر النهار منها هنا، وغربت الشمس فقد أفطر الصائم النبي محمد صلى الله عليه وسلم النبي تنجو فوانو حديثي gẹ́gẹ́ bá a ti wí lẹ́ẹ̀kan ni pé ọlọ́run ò gbé aago kalẹ̀ pa aago ni ká máa fi sínú ká wá mú pé aago mẹ́fà àbọ̀ làwa máa sínú ládùúgbò wa aago méje làwa máa sínú ládùúgbò wa gbogbo eléyìí ọba lánàá ọlọ́run kọ bá tà nẹ́bì mọ́ sallallahu alaihi wasallam àmì téèyàn fi mà pé sínú tó òun là nẹ́bì wí. ànẹ́bì ní idha aqbala al-laylu min hahuna wa adbara an méjèèjì gbọ́dọ̀ ọ gbọ́dọ̀ ṣẹlẹ̀ iqbalu al kóru ó dé wa idbaru an kọ́sàn-án lọ ọ̀rọ̀ pàtàkì la nẹ́bí ń sọ fún wa ń bẹ̀ yẹn sallallahu alayhi wa sallam. ìkùbálù lẹ́yìlì máa ìdìbárí ànàhà méjèèjì gbọ́dọ̀ ṣẹlẹ̀ òru ọ̀lọ́ ọ̀sán ọ̀lọ́ òru ó ṣe kínní òru ó dé. ìtumọ̀ ẹ̀ ni pé bá a bá rí ń tọ́jọ pé òru lọ àtàrí pé ọjọ́ pé òru dé àmọ́ aráàlú dájú pé ọ̀sán ò tíì lọ àṣẹ́sínú ètò lápèjúwe nísìnyí ojú ọjọ́ rí bákan lẹ́sẹ̀ kan náà ọwọ́ àdàbí ìgbà tó yẹ pé akabala lẹ́yìnlò òru ti dé àmọ́ nídánilójú àwa náà mọ̀ pé àá lásìkò tá a wà yìí gẹ́gẹ́ ń tọ́sẹ̀lẹ̀ lánàá níjẹta ọ̀sán ò tí ì kú ọ̀ àfẹ́yìn gbọ́dọ̀ sínú. ìdá akabala lẹ́yìnlò mìnhàhùnà wà á dìbàrọ̀ nàhàrù mìnhàhùnà méjèèjì gbọ́dọ̀ ṣẹlẹ̀ o anabi tún ṣe tàkìdù rẹ̀ pé wàgọ́rọ̀ bá ti ṣàmùsù tóòrùn sí wọ̀ yányán yàtọ̀ fún pé òjò sú àbí nǹkan kan ni ọ̀dà sójú sánmà ló mú dàbí ìgbà tó pé òru ti ń dé gbogbo gbàtẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ bẹ́yàn bá sínú àwọ̀ ẹjọ́ náà yọ san o bẹ́yàn bá mọ̀ọ́mọ̀ ọlọ́run ọ̀bọ foríjì ń kọ̀ ṣẹ́ṣẹ̀ ń bẹ̀ lápèjúwe ó lè ṣẹlẹ̀ pé èèyàn sùn jíjí tí ó jí lójú wíńdò rẹ̀ ó rí i pé òkun ti kùn ọba jẹun ńgbà wá déta lórí táwọn èèyàn ti ń retí pé magrebi èdè ó lóun ti jẹun náà òjò ló ṣú irú eléyìí ń ńgbà tí ọmọ tó fi séènì kò lẹ́sẹ̀ àmọ́ tún láàṣì àwọ̀ ẹjọ́ náà ọjẹ́ yóò tún san ìlànà ọlọ́run àti tànẹ́bù Muhammad sallallahu alaihi wa sallam. idha aqbala al-laylu min hahuna wa adbara an-naharu min hahuna wa gharabati ash-shamsu faqad aftara as-sa'im. ìgbà níláláwẹ̀ tó sínú tóru bá dé tọ́sán ti sèkínni tọ́sán lọ. àjẹpẹ́ bí ntọ́ bá jọ pé òru dé tá a ti rí pọ́sán èlọ ìsinú ètò àfi kí méjèèjì ọ pàdé ìkbálù lẹ́yìlì wà ìdìbàrú an-nahar èyí tí ó ṣe àmì méjèèjì yìí ni pé wa gharabati shamsu àmìnú bóòrùn bá tó wọ̀ òun lòrú tó lọ lòrú dé lọ́sàn lọ ìgbà yìí lèèyàn tó máa ṣínú ìgbà tí anagba muhammad sallallahu alaihi wa wá júwe yìí ọwọ́ abọ́sáago mẹ́fà nílùú tiwa ọbọ́sáago márùn-ún nílùú tiwa. ọbọ̀sá aago méje àbọ̀ nílùú tiwa gbogbo ìlú ayé yàtọ̀ọ̀tọ̀ ibi wọn ti ń kí magrebi àwọn èèyàn wa tó bá ti lọ maka tó lọ madina wọn rí i pé àwọn àsìkò míì ń bẹ kọ́dà aago márùn àbọ̀ magrebi ti tó maka ó ti tó madina ìlú míì sì ń bẹ aago méje àbọ̀ ní magrebi lòun ó tó wọ̀ lọ́dọ̀ tiwọn láfi ní ṣẹ̀ríà ìsìláàmù ò pé aago ni ká máa fi gbáwẹ̀ o. àmọ́ mẹ́ta nábì ṣe fún wa sọ́sàlà ìfọ́ wa sallallahu alayhi wa sallam ńgbà wa bá bọ́ sí gbogbo yaago tó bá bọ́ sí faqad aftara as-sa'im ìgbàanilẹ̀ yóò tó sínú kọ́lọ́mọ̀ bá kí ọgbà fún ọgbà lẹ́sìn fún wa. hadith ẹlẹ́kẹta an abdullahi bin umar radiyallahu anhuma qala naha rasulillahi sallallahu alayhi wa sallam anil wisal. قالوا يا رسول الله إنك تواصل قال إني لست كهيئتكم إني أطعم وأسقى ورواه أبو هريرة وعائشة وأنس بن مالك رضي الله عنهم ìdájọ́ mi tún ní nípa ọ̀rọ̀ ààwẹ̀ gbígbà anabuwa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àlàyé al-qur'an al-karim àlàyé ń bẹnu alukur'an ń bẹnu sunna anabuwa muhammad sallallahu alayhi wa sallam ìgbóòlàwẹ́ bẹ̀rẹ̀ ìgbóòlàwẹ́ parí lójoojúmọ́ ǹjẹ́ ó máa júwe ìbẹ̀rẹ̀ àwẹ̀ òun ni kíni tùlú alfajiri as-sadiq alfajari ẹlẹ́ẹ̀kejì tí jẹ́ tòdodo ni nígbà tá a máa pẹ̀rùn àṣùbà ìgbà òun là àwẹ̀ bẹ̀rẹ̀ ìgbà òun lèyìn ò tó lè jẹ ni ò tó lè mu gbogbo ní tí máa bá àwẹ̀ jẹ́ ìgbà nìlèyàn dàdó àwa wà nù àwẹ̀ bẹ́ẹ̀ ìgbà wo ni ó jẹ́ pé àwẹ̀ tó ní parí ìkbàlù lẹ́yìlì wà ìdìbàrú ànàhàr bóru bá dé tọ̀sán lọ tí wíwọ̀ oòrùn tí ó máa tọ́ka rẹ̀ ìgbà nìní àárín méjèèjì là máa gbàwẹ̀. àwa ń pè ní kinní kan ní alwisol kí àsìkò tí èèyàn máa sínú ó dé kéèyàn wá pé a. Ah, mo sì lálàáfíà mo tún lè mẹ́nu dúró sí i kọ́mọ́ sínú ń gbà ní ọwọ́ aṣọ sínú rẹ̀ di ẹ̀yìn ìṣáì ní ọsọ di sàárì ní àbí kọ́dà ó fi dijọ́ kejì ó tún bẹ̀rẹ̀ àwẹ̀ míì eléyìí ni là ń pè ní kíni alwisọ́ọ̀n anabi ní ọ̀dà sallallahu alayhi wa sallam. anabuwa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí òfin ọlọ́run ọlọ́run ọba ṣe ànábì ní basharun mẹsìlùnà kọjá alábara bíi tiwa náà àmọ́ àwọn kankan bẹ tá ànábì fi yàtọ̀ sáwa sallallahu alayhi wa sallam ẹ̀ńtọ́lọ́run ránṣẹ́ ànábì ọlọ́run gbogbo àwọn ànábì ọlọ́run pátákọ́dà ká ànábì ó tó dé ọlọ́run máa fi nǹkan nǹkan kan àbí mélòó kan jẹ́ wọn yàtọ̀ sáyẹ ẹ̀dá yòókù bẹ́ẹ̀ náà làǹdẹ́gbọ́ Muhammad sallallahu alayhi wa sallam náà àwọn àdájọ́ kan ń bẹ tó ṣe pé ànábì nìkan lọ́lọ́ ni ọmọ ṣe kọ́dà àwọn ọmọ wò ó pé ànábì ọlọ́run ibi tẹ́ ti mọ̀ nìyẹn ànábì ọlọ́run òun ni òtún yẹ kọ́lọ́run ọmọ gbéṣẹ́ tó le fún ìbáàdà tiẹ̀ ló yẹ kọ́ rọrùn kìí sábà rí bẹ́ẹ̀ ńgbà mí pẹ̀lú àpèjúwe ẹwẹ́ nìkọ̀ọ̀kan wa nísìnyí bí àyílà bá dé téèyàn ń kánjú ó sì wọ mọ́sálásí ọba wọn ká ilà raka mẹ́rin ọ̀sálámà tán ọkọ̀rí síbi tí ń lọ. ǹjẹ́ ara ẹnìkan tí ó fà kalẹ̀ pé ẹ̀yìn náà fìlà ọba lòun kánjú kò sẹ́ni tí ó fà kalẹ̀ ó ti ṣe ọ̀ràn yàn. àmọ́ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam òfin ni bá anábì bá jẹ náà fìlà yìí là anábì ọ̀sán sallallahu alayhi wa sallam nínú àwọn khasaisu nabiyyi sallallahu alayhi wa sallam àwọn àwọn òfin kan bẹ tọ́lọ́wọ́n bá ní anabi nìkan ló lélẹ́yìí báwa bá jẹ náfìlà àrùn tá a ráyè rẹ̀ kò ní di ká san àmọ́ bá nábì bá jẹ náfìlà àrùn kan tí ọ̀rá yè san kìí sọ̀rọ̀ yẹn nìkan là nábì ó san sallallahu alayhi wa sallam kọ́dà nàwáfílù rọ́tíbà náfìlà ti ń bẹ pẹ̀lú ọ̀ràn yẹn kọ̀ọ̀kan anabuwa muhammad sallallahu alayhi wa sallam bí ọba aráyè kí n gbà kan yóò san kílẹ̀ jọ́nà tó sú àpẹẹrẹ kan nìyẹn. ara ẹ̀ náà ni alwisol ọlọ́run yọ̀ǹda fáwa pé ìdá akbala lẹ́yìnlú bóru bá ti dé tí ó rí ọ̀sán ti pẹ̀yìndà tó rún wọ̀ ẹ̀yẹn máa jẹun anabi ò ní jẹun gbà náà láwọn àsìkò kan èyí ń là ń pè ní kíni alwisol. khasun bin nabiyyi sallallahu alayhi wa sallam. àtòríṣiríṣi àwọn òfin míì bẹ́ẹ̀ àmọ́ tí kò fi wá ní dààmú wa ni pé ọlọ́run ọba ti wá ní lẹ́yìn àwọn èyí tá a bá ní eléyìí ọlọ́run ó sọ èyí tó bá ipá nábì nìkan ni ó ṣe é gbogbo ìdájọ́ ìsìláàmù ìdájọ́ ṣẹ̀ríà yòókù gbogbo níta nábì bá ṣe ọlọ́run ní túláàsì ní káwa náà ṣe èyí tí ọba ní jẹ́ pé ká ṣe ọlọ́run ó sọ fún wa lápèjúwe gẹ́gẹ́ bí àwọn àdé kan tí ọ̀pọ̀lọpọ̀ ó ti máa gbọ́ tí ọ̀sásìkò láti sọ àbí ká sọ díẹ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam ìyàwó tí ń bẹ ní ọ̀dọ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam nígbà tí anabi fi kú láyé wọn jẹ́ mẹ́sàn-án bẹ́ẹ̀ yẹn bá wá wo àwọn mẹ́sẹ̀ẹ̀sán yìí kì í wá ṣe pé àbí a ọmọge àbí obìnrin kan wà nábì lè fẹ arúgbó lọ́pọ̀lọpọ̀ wọn radiyallahu ta'ala anhunna kọ́dọ̀ ànábì lọ orí inú wọn tí wọ́n dàgbà torí pé ọ̀kọ̀ọ̀kan nínú wọn ló nídìí fi ní Muhammad sallallahu ẹni ànábì torí pé kí ó lè jókòó àwọn èèyàn tá ànábì fi ẹni tó ṣe pé ní ọkọ rẹ̀ kú ọfẹ́ máa ráre nínú àwọn sọ̀hábì anábùwà Muhammad sallallahu alaihi wasallam tó lóun ọfẹ́ jòkó tà nẹ́bì tà nẹ́bì lọ́lọ́run yọ̀ǹda bẹ́ẹ̀ gbogbo ìyàwó tà nẹ́bì fẹ́ sallallahu alaihi wasallam tọ́ba yẹ lẹ́yìn Aisha radiyallahu anha ìyá ńlá wa Aisha òun nìkan là nẹ́bì fẹ́ tá a pé èèyàn fẹ́ ọmọge jẹ́ ọ̀lọ́lé ọkọ kan Aisha nìkan ni gbogbo àwọn tó kù ọkọ wọn kú ìdí kan àbí ìdí kejì òun lọ́lọ́run fi ní ká nàbì ọ̀fẹ́ wọn wọn wá tó bèlò mẹ́sàn-án eléyìí náà min khasa'isi nabiyyi sallallahu alayhi wa sallam ara àwọn òfin tọ́lọ̀nlá nàbì nìkan ló ń fún nìyẹn ẹnìkan ò gbọ́dọ̀ dán wò lẹ́yìn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kọ́dé bẹ̀ńlẹ̀ gbọ́kúgbọ́ tá a wá ń gbọ́ wọn lẹ́nìkan àfa malam ọwọ́ afẹ́yàwó ogójì eléyìí kọ́dà ìsìláàmù rẹ̀ táwùtù ń bẹ́ẹ̀ bẹ̀ńlẹ̀ kọjá àfa eléyìí ọ̀kọ́kọ́ lè já àfa àná àmọ́ ìsìláàmù rẹ̀ gan sẹ́ iyèméjì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àfi bọ́ bá lóun ọ̀mà àmọ́ bẹ́ẹ̀ yẹn bá mọ̀ ọlọ́run kọ́ ànábì kọ́ tọ́wálé yìí tóun ó ṣe nu kọ́dà rẹ̀ ni bẹ́ẹ̀ kó mùsùlùmí ẹni ọba ní ẹ bẹ́ẹ̀ tiẹ̀ lọ́lọ́run wí bẹ́ẹ̀ lánàbí wí èyí tó wù èmi tẹ́mi ó ṣe nu ó kù ní mùsùlùmí. nínú tí ó tún jọba yìí náà tí àwọn èèyàn máa béèrè bóyá kò yé tó ni wọ́n láwọn kan láwọn ṣe istibdal àwọn ṣe kí ni istibdal mo ní kí ni wọ́n ń pè ní istibdalu ẹnìkan ní ìyàwó tó ti dàgbà wọ́n wà láwọn yọ̀ǹdẹ̀ wọ́n wà fẹ́ẹ́ kékeré kan ìyàwó mélòó wọn máa wá pé wọn ní wọn ó di márùn nù àmọ́ ìṣèbùdálù lọ́kàn ẹ má jà tanra wa nínú sẹ̀ríà ọlọ́run tí ò rújú nínú alukur'an karim nínú sunna anabuwa muhammad sallallahu alayhi wa sallam kò sí ní ti ń tọ́láàkù ní ń jẹ́ wa in istabdaltum naam. زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا من سورة النساء انت جاء استبدال القرآن الكريم بين يباما كوي يوكا كدابا òun fẹ́ yọ̀ǹda rẹ̀ tọ́láàkù ni ó ṣe kọjẹ́yàwó rẹ̀ mọ́ bó bá fẹ́ inú dáadáa tí èèyàn lè ṣe fúnrú ìyàwó bẹ́ẹ̀ bóyá o ní fúláàtì kan àbí ilé kan ti ń gbé tó mo yọ̀ǹda rẹ̀ fún ọ. àmẹ́yàn gbọ́dọ̀ máa wọlé tọ̀ ọ́ ní wọlé tọ̀ ìyàwó yàn mọ́. ó di ti sẹ̀rí àpè ní kíni ó dobìnrin àjòjì sí ntí ọkùnrin ọlọ́kùnrin ò rí ní ara obìnrin olóbìnrin èèyàn náà gbọ́dọ̀ rí lára ẹ̀ mọ́ kèsè ìyàwó yẹn nínú sẹ̀rí àtọ́lọ́run nínú alukur'an karim àti sunnah nabu muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ yẹn bá ṣe ṣèbídàálù ó ṣe tọ́láàkù ni o ẹ lọ wo tafsiru àyà yìí nínú gbogbo tíra tafsiru àwọn onímọ̀ ìṣèbídàálù ń bẹ́ẹ̀ ni bimáàna tọ́láàkù kéèyàn wá kóyàwó márùn mẹ́fà kọ́ wá pé ìsèbìdálù làwọn kan ìsèbìdálù méjì kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nu sẹ̀ríà o èèyàn ò sì gbọ́dọ̀ kó ju ìyàwó mẹ́rin lọ lẹ́ẹ̀kan náà ìtumọ̀ lẹ́ẹ̀kan náà ni pé èèyàn lè fẹ́ ìyàwó ju mẹ́rin lọ àmọ́ àwọn mẹ́rẹ̀ẹ̀rin ò gbọ́dọ̀ sí kínní wọn ò gbọ́dọ̀ pàdé pọ̀ lẹ́ẹ̀kan náà lọ́dẹ̀dẹ̀ rẹ̀ ní ti sẹ̀ríà wí nù lápèjúwe nísìnyí èèyàn níyàwó mẹ́rin tẹ́lẹ̀ ọ̀kan kú ọkọ̀ kan wọ́n kú mélòó wọ́n kú méjì ọwọ́ atún fẹ́ méjì míì sẹ́mi fáwọn ọmọ sọ pé ìyàwó mẹ́fà ló fẹ́ àmọ́ ìwọ̀n ọ̀ta kò ṣẹ̀ríà torí pé lẹ́ẹ̀kan náà kò kójú ìyàwó mélòó ìyàwó mẹ́rin lọ ní ṣẹ̀ríà wí nù mo ti yọ̀ǹda rẹ̀ lẹ́yìn bá ti yọ̀ǹda obìnrin ọ yọ̀ǹda ẹ̀yányán ni o kò gbọ́dọ̀ gbogbo ti jẹ́ àjọṣe àbí ìmọ̀ wọlé tọ obìnrin bí ìyàwó ẹni ọ gbọ́dọ̀ tán láàrin wọn lófin tọ́lọ́hún tí ń bẹ nínú alukur'an kẹrìmù tí ó sì rújú rárá tá nẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam náà sì demonstrate yẹ láyé rẹ̀ ààrẹ ni tí ó jẹ́ kèfèrí tó fẹ́ yàwó mẹ́fà márùn-ún méje jù bẹ́ẹ̀ lọ tọ́wá ló ń fẹ́ gba islam ọ̀pọ̀lọpọ̀ àdìsí lọ́sàlàyé rẹ̀ ara ń tà nẹ́bí máa bí wọ́n ní pé kí ni èwo lọ́ọ́ yọ̀ǹda nú àwọn obìnrin rẹ̀ yìí èé ṣe islam ọ̀fun ọláyè àwọn tó ti nínú ó ti níyàwó márùn ó ti ní mẹ́fà ọwọ́ lòun di ọfẹ́ gba kínní ọfẹ́ gba islam nínú ta nẹ́bí tọ́lọ́run náà kí ọmọ wí fún wọn ní pé tọ́ bó ti lọ́ọ́ gba islam yóò ọlọ́run ọ̀yọ̀ǹda ju ìyàwó mẹ́rin lọ fọkùnrin kan nígbà kan èwo lọ́ọ́ yọ̀ǹda nù wọn torí náà ẹ dákun ẹ já gbọ́ sẹ̀ríà islam yìí kagbọ́ kí lọ́lọ́run wí kagbọ́ kí la nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam wí lẹ́ẹ̀ka sí i kò sí ní ti ń jẹ́ sẹ̀bìdáàlù ju kínní ju tọ̀láàkì lọ. obìnrin tí yẹn bá yọ̀ǹda ó gbọ́dọ̀ yọ̀ǹdẹ̀ yẹ́nyẹ́ ni ó lè bùn ní tó bá fẹ́ òun Al-Qur'ani wí wa ataytum ihdahunna qintara owó tó pọ̀ ní jẹ́ qintara. kọ́dọ̀ ọlọ́run ní fala ta'khudhu minhu shay'a ẹ gbọ́dọ̀ gbà nǹkan kan bẹ́ẹ̀ o tó bá ṣe pé kí ni ẹ̀yin lè yọ̀ǹda wọn àtìgbọ́ kan máa wáyé ń bi eléyìí náà àwa lọ kóòtù àwa ń pé ẹ̀yin tó bá mọ̀ pé wọ́n lọ mọ̀ náyè báyìí fún mo ṣe báyìí fún kélé yìí ni o tó ṣẹlẹ̀ ìgbà tó bá ṣe pé kí ni alikolu lọ́ṣẹlẹ̀ kìí ṣe tọ́lák ìyàtọ̀ ń bẹ nínú méjèèjì nínú ṣẹ̀ríà alikolu wa tọ́lák àmọ́ bí wọ́n bá tu sóyìnbó àbáwa náà ó tu yorùbá ọ̀dà bí pé kùmọ̀ kan náà là á máa fún un ló fi jẹ́ ọ̀dà wù. àmọ́ nínú sẹ̀rí àtọ̀lọ́hún nínú alukur'an karim nínú sunna nabuwa muhammad sallallahu alayhi wa sallam ọ̀tọ̀ ni khulu'u ọ̀tọ̀ ni gíní ọ̀tọ̀ ni tọ́lák. khulu'u ni obìnrin tó fọwọ́ rẹ̀ tọrọ lọ́dọ̀ ọkọ pé yọ̀ǹda ni. obìnrin tó ṣe gíní tó ṣe pòun lọ ní kọ́kọ́ ó obìnrin tó bá ṣe léyìí òun lọ kọ́lẹ́tọ́ àti pé máhàrí tí mo san sọ̀dá àkí tí mo san wọn gbà nǹkan mi padà ọlẹ́tọ̀ bẹ́ẹ̀ àmọ́ èyí tó bá yẹ pé tọ̀láàkù ni wọ́n kọ́ kalẹ̀ ni wọ́n sọ lẹ́nu ni tó bá yẹ pé tọ̀láàkù la pè é èèwọ̀ ni pé mo ra nǹkan báyìí fún mo fún ìyá rẹ̀ lówó báyìí ọyẹ máa sí kalẹ̀ alukoraani nínú kíkó wọ́lọ̀ wà á tẹ́yìí tó ń. إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا القرآن ni ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ كني fún أو ní kíni kẹntọr owó tó pọ̀ ní jẹ́ kẹntọr bí ìgbà tí yẹn ń sọ̀rọ̀ bílíọ̀n lónìí Ọlọ́run lè wọ ni obìnrin tó bá yẹ pé yín lè yọ̀ǹda rẹ̀ tẹ tọ̀lákọ rẹ̀ tó yẹ pé tọ̀lákọ lọ wáyé ẹ gbọ́dọ̀ gba nǹkan kan nù tẹ fún wọn o àmọ́ èyí tó bá jẹ́ kólóòrò náà ọ̀sẹ̀lẹ̀ láyà nẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam arábìnrin tó ní ẹ̀mí ìwọ̀n ò gbé mọ́láti wà lábẹ́ ọkọ òun ànábì parọ́wà fún parọ́wà fún ọwá ní tí ń ṣe òun ni pé ìwà ànábì sallallahu alayhi wa òun mọ ẹ̀tọ́ tí ń bẹ ní orí obìnrin sí ọkọ rẹ̀ òun ò sì fẹ́ tàtàrà ọkọ òun yìí sẹ́lọ́run kò sífẹ̀ẹ́ rẹ̀ lọ́kàn òun ìtumọ̀ ẹ̀ ni kó òun ò lè ṣẹ̀tọ́ obìnrin tó yẹ kóbìnrin ó ṣe fọ́kọ òun lè ṣe torí pé kò tiẹ̀ bá ti ń rí yẹn tí kórìíra rẹ̀ ń bẹ ní ọkàn rẹ̀ ni. arábìnrin yìí jẹ́wọ́ bẹ́ẹ̀ fún anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam òun là nẹ́bí ntó fi san sàdáàkì fún ọ àdíkọ odidi ọgbà oko lọ́sàn-án sàdáàkì fóbìnrin yìí kódà lè gbọ́ yé ń bẹ nípa nẹ́bí fẹ́ discourage ẹ̀ ní sallallahu alayhi wa sallam àmóbìnrin yìí mẹ́ni tí ń wí olóhùn ọ̀fẹ́ sẹlọ̀n ni kíákíá nísìn àdíkọ náà kọ́ gbà nǹkan rẹ̀ padà èyí wọn là ń pè ní kíni khulu' eléyìí wọn sì yàtọ̀ gédégédé sí tọ̀láàkì àmọ́ bá a ti ń da gbogbo ẹ̀kọ́ yín àyín ni kọ́lọ́wọ́n bá kọ́ dákun kọ́ ṣàforíjì fún wa àmọ́ káwa náà wá mọ̀ ń pa ẹ̀sìn wa ọ̀tọ̀ ní kólóòrò ọ̀tọ̀ ní tọ̀láàkù ìdájọ́ méjèèjì ò sì jọra wọn pàtàkì jùlọ ibi àmọ́ gba mọ̀ nágbá mọ̀ náwo mo ṣe nǹkan báyìí bọ́ba. ọ imú ipe ìtumọ̀ rẹ̀ ni pé fakọ̀dé aftara sọ imú ṣáá am aba fakọ̀dé aftara asọ imú ṣáá am aba ó ti sínú ọ jẹun o kò jẹun o nílànà tọlọ́hun bóru bá ti dé tóorùn ti lọ kọ́dà bó wulẹ̀ ń fi bí parẹ́ fakọ̀dé aftara asọ imú kò ládàá ara àtúmọ̀ táwọn onímọ̀ tó àdìsí yìí nù torí pé alwisal ká máa gbà wẹ̀ léra wọn min khasaisi annabiyyi sallallahu alayhi wa sallam. ولمسلم عن أبي سعيد الخدري رضي الله عنه فأيكم أراد أن يواصل فليواصل إلى السحر. nínú hadithi minnu sahih muslim ńgbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábẹ́ ń bi ànábì pé ànábì àárí tí wọn náà èjẹun gbà mí ìbísí inú bá tó ànábì lèmi ọ̀jọ́ yín bí eléyìí o àmẹ́ni ọba wa lóun náà sáfẹ̀ẹ́ ṣe bẹ́ẹ̀ ànábì ní kò gbọ́dọ̀ tayọ kínní kò gbọ́dọ̀ tayọ sàárì fàlùwàsíl ilà àṣàhàr àmẹ́yìí tí fi dáa ju òun ní kápátì bẹ́ẹ̀ lóun fẹ́ ṣe ànábì ní kò gbọ́dọ̀ jẹ́ ju kínní kò gbọ́dọ̀ tayọ sàárì túláàsì ọ̀gbọ́dọ̀ jẹun àmọ́ bí máàna hadithi tàkọ́kọ́ ní fakọ́d aftara as-saimu bóòrù bá ti dé tó rùn lọ aláwẹ̀ fẹ́ ọkọ̀ o fakọ́d aftara ó ti sínú nínú ìlànà tọ́lọ́hún ó jẹun o kò jẹun o wọ́n bá fẹ́ bí parẹ́ lẹ́yìn èyí ni kò sí ládàá ń bẹ̀ ta'ala a'lam. báàbù afdali siyam wa ọ̀rọ̀ ní nípa. irú ààwẹ̀ gbígbà wo lọ dáa jù kí ládàá rẹ̀ pọ̀ jù téèyàn lè máa kan wípé ọ̀rọ̀ sharia islam àfi kéèyàn wádìí pé èwo lọ́lọ́run fẹ́ èwo lọ́ bá lánà anábọ̀ sallallahu alayhi wa sallam mu. ọ̀pọ̀lọpọ̀ ìbáàdà tí ẹlòmíín ṣe lónìí pàtàkì jùlọ ń pọ̀ ọba kọ́ bí ìgbà tí ṣètọ́ni ó gba àwọn ọ̀nà tí ṣètọ́ni lóhun ó fi máa da ẹ̀sìn rúmáyà lójú lára àpèjúwe kan tèmi rántí nísìnyí léyìí tí ò rújú rárá nínú ṣẹ̀ríà ọlọ́run. àti kanu hadithi ń bí iná inú oṣù wo la nẹ́bí máa gbàwẹ̀ jù sallallahu aleyhi wa sallam lẹ́yìn ká gbàwẹ̀ ramadan ṣaaban ntí ò rújú ni bá nẹ́bí ọba tún gbàwẹ̀ nínú oṣù kan. yàtọ̀ fún rọmọdánà tí ó gba alágbà pé gẹ́gẹ́ bí ọ̀ràn yàn pa nẹ́bí fẹ́ gbàwẹ̀ tàtàwá ọ fẹ́ gbàwẹ̀ náfìlà ìgbà tá nẹ́bí máa gbà jù òun lóṣù ṣàbán. bó làwọn ń pe oṣù yìí lẹ yorùbá náà oṣù ìsinmi àwẹ̀ nítorí pé a ti dààmú ara wa ní ìtọ́lọ́wọ̀n ọ̀bẹ̀ wa lóṣù tó wá tó kàn yìí ni òun ni rọ́jà bù kò sẹ́rí kan tó fẹsẹ̀ rinlẹ̀ la fil Qur'an wala fi sunna bàbá ní tara wa gbẹ́gẹ́ yẹn wọ́n máa gba àwẹ̀ arúgbó kò sẹ́rí fún un. aṣíwájú wa Umar bin al-Khattab radiyallahu anhu wọ́n làwọn kan dáwò káwọn náà gbà nù Rajab àwọn ọ̀tí ẹ̀ gbà pé wọ́n làwọn gbà nù Rajab láyé Umar ẹ kí ni wọ́n ní Umar máa ṣe Umar wọ́n wàá invite irú àwọn ẹni bẹ́ẹ̀ yóò sì gbóúnjẹ kalẹ̀. lamanya ọjẹun ọjẹlẹ yóò tó kó yàn yìí umaru nù radiyallahu anhu umaru ọgbà òun ọgbà rẹdẹrẹdẹ láyé nù ẹsìn kí ló mú ọ tó fi ní jẹun nítorí lè fi bọ́ ni pé ah, mo jẹ àwẹ̀ ń san lọ́wọ́ tọ̀ eléyìí ni wọ́n ní bọ̀tí tá a fẹ́ fàyọ ni pé ẹ dákun ẹ wá wò nígbà tá a bá wá ti àwẹ̀ tí ọ̀sẹ̀ rí fún àgbà èyí tẹ̀rí wá ń bẹ ń bẹ àwa là ń sẹ́ni ẹ nínú. ẹ̀ẹ̀kejì inú ọ̀nà tó yẹ ká máa fura ṣètò ọ̀nì tí lòun ò ní já rẹ́ sísìn torí pé nítorí tá a dá máa bàbá ńlá wa lòun fi kú òun kẹ́ lòun bọ́ sínú yà ń bẹnu Suratul A'raf bẹ́ẹ̀ ṣètò ọ̀nì ní wà á àyìmánìhìm wà á ṣàmàìlìhìm òun ó dúró lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wa òun ó dúró lọ́sì òun ó dúró lẹ́yìn òun ó dúró wájú okùnbìtà gbà. ẹ wo àwọn ẹlòmíì wọn láníyàn dáadáa àmọ́ àmọ́ sọ pé àníyàn dáadáa nìkan kí islam nǹkan méjì ní islam àníyàn àti bó lọ́lọ́ ni a ṣe ẹlòmíì ó gba àwẹ̀ rọ́jàbù yóò gba ṣàbáàni yóò gba Ramadana tó dọ́rọ̀ yẹn wọ́n lè àwẹ̀ oníkẹ́nu aláàdọ́rùn. èmi wá wòye ọ̀pọ̀lọpọ̀ àwọn tí nígbà tí wọ́n ń gbà àwẹ̀ yìí nú àwọn bàbá nú àwọn ìyá wa kọ́lọ̀ kọ́ sàmójúkò fún wọn kọ́kẹ́ wọn. nígbà tá a wà ń kéékèèké àwa mọ̀ pé wọ́n máa gbà àwẹ̀ síta ṣàwálì àwẹ̀ mẹ́fà péré kan bẹ tá a nẹ́bi wá níbi yẹn bá gba mẹ́fà ní lásán kí là nẹ́bi wí fàkàánàmà sọ́ọ́mà àdáhàrà kùlàhù. ànábì ní ọkọ̀ lọ́rọ̀ àádọ́rùn-ún ọkọ̀ lọ́rọ̀ àwẹ̀ ninety days ní ládàtọ́ lọ́hùn fún yẹn àwẹ̀ three hundred and sixty five days ń jọ́dún kan ànábì ní lọ́hùn fún yẹn bí wọ́n bá gbá àwẹ̀ mélòó àwẹ̀ mẹ́fà bí bọ́bẹ́ wọn bá ṣẹ̀ṣẹ̀ mọ̀ níṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́mi mọ̀ ń gbà náà bí wọ́n bá gbà àádọ́rùn-ún wọn ní kọ́ra wọn ọmọ pé wọ́n máa gbààwẹ̀ ọjọ́ mẹ́fà tó tẹ̀lé rọmọdánà ẹ wo ṣètọ́n òun ló fi ṣe pàtàkì ká máa gbére bó lọ́lọ́run fẹ́ ẹ dákun mo fẹ́ ṣe nǹkan báyìí torí pé yẹn lè láníyàn dáadáa àmọ́ níyàn dáadáa nìkan ò gbé yẹn wà lìjánná famankana uh, yarju liqa famankana yarju. لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا آية توقع سورة الكافر كيكوانا لو májẹ̀mú méjèèjì tọ́lọ̀ fi máa gba ẹ̀sìn lọ́wọ́ yàn ẹ̀bẹ̀ nínú suratul káfí àáyà tó gbẹ̀yìn nínú suratul káfí. falya'mal 'amalan saliha ó gbọ́dọ̀ jẹ́sẹ́ tí ó ṣe kó jẹ́ 'amalan saliha èyí tó bá súnà nẹ́bí mu ẹni ọlọ́run fẹ̀sìn rán bó o lọ gbààwẹ̀ bó o lọ kírun irú náfìlà wo lọ yàn. wàlá yushrik bi ibadati rabbihi ahada káníyàn yẹn wá dáa pé náà láàfin ṣe ọ̀dà bẹ́ẹ̀ àmóhùn nìkan ò tó àfi kí sẹ́tì yẹn bá ṣe kó tún ṣe kíni kó ṣe déédéé èyí tá nẹ́bùà Muhammad sallallahu alaihi wasallam gbé wa. nípa báyìí afdalu siyam ààwẹ̀ la nẹ́bí lọ dáa jù عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال أخبر النبي صلى الله عليه وسلم أني أقول والله لأصومن النهار ولأقومن الليل ما عشت عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما ọlọ́nkọba wa sí àwọn méjèèjì ẹ̀rí pé àwọn mẹ́ta wọn dákọ̀ ń bíi àmọ́ àwọn méjì péré ni anuhuma torípa àwọn méjèèjì ni sọ̀hábì ànábì abdullahi sọ̀hábì ànábì ni bàbá rẹ̀ amúr bun al-aasi sọ̀hábì ànábì àmọ́ bàbá rẹ̀ al-aasi ibnu ibnu wa'il inú àwọn ọ̀tá ọlọ́run òun là fàáfin ní radiyallahu anuhuma abdullahi àti bàbá rẹ̀ àwọn tó dúró tà ànábì wa sallallahu alayhi wa sallam. àwọn àlàáfíbìn wáìlì ni wọn máa sọ fáwọn èèyàn ń pé bí wọ́n bá jẹ nìkan lówó ń gbòòrò mẹ́ka inú mùsùlùmí wọ́n máa máa rajà àwọn àfíbìn wáìlì bọ́ bá rajà lọ́wọ́ mùsùlùmí kọ̀ wá ní fún lówó o lè pe ọ wá gbà níjọba yìí bọ́ bá wá dé tọ́ wá ebi sọ fún yín pé ọjọ́ kan bẹ tí ọba díjọ́ náà àwọn àfíbìn wáìlì ni àmọ́ ẹ wá wọ àwọn tó jáde lára wọn Amr ibn nínú àwọn ọ̀gá wa ni ọmọ tóun náà bí abdullahi ibn amiri ibn al-aas radiyallahu ta'ala anhuma ẹ̀kọ́ kan tún lélẹ́ yìí nìna wọ́n ti bí àwa dáadáa lé yayakuya èyí wọn ò sí kò sí nínú kùránì kò sí nínú súnà bẹ́ẹ̀ àwọn ọmọ ara kíran kò sí ti ń jẹ́ báwọn náà kùránì kò sí ti ń jẹ́ nínú súnà bọ́mọ ara kíran bá ṣe tọ́lọ́run yọ wà lẹ́nu náà bọ́mọ tí ó sì tí wọ́n sì bí dáadáa bí ọba ṣe tọ́lọ́hún yọ wọ̀ náà o àpẹẹrẹ ni ọlọ́run fà àpẹẹrẹ lílẹ̀ fún wa nínú àwọn sọ̀hábì ànábì muhammad sallallahu alayhi wa sallam kótó kan tà àwọn sọ̀hábì ànábì alukurani júwe fún wa ànábì ọlọ́run la fà àpẹẹrẹ lílẹ̀ fáwọn tó da àtàwọn tí ò da nínú àpẹẹrẹ tọ́lọ́run wí gínígíní imra'atu imra'atu nuhin wa mọ̀rọ̀ àtúlóòt àbí kí lọ bá bàrà jù báyìí lọ láyé kéèyàn jẹ́ ìyàwó ànábì ọlọ́run àbí kéèyàn jẹ́ kí ni ìyàwó ànábì ọlọ́run nígbà tó ọlọ́run wá fẹ́ fàpẹẹrẹ ọmọ náà lílẹ̀ ọlọ́run wá fàpẹẹrẹ ìyàwó ànábì ọlọ́run méjì lè ju ọmọ náà ìyàwó ànábì Nuhu àti ìyàwó ànábì Lutu aleyhi masalam nígbà ọlọ́run wá fẹ́ fàpẹẹrẹ ọmọ àlìjẹ́ńnà lílẹ̀ ńkọ́ wa mura'atu Fir'aun ìyàwó Fir'aun náà lọ́lọ́run wá fi ṣàpẹẹrẹ ọmọ àlìjẹ́nnà gbogbo eléyìí náà tó kéèyàn fi mọ̀ pé ẹ má jẹ́ yẹn ọ̀tanra yẹn àwọn ti ṣiṣẹ́ àwọn àgbàlagbà ti ṣiṣẹ́ jìnnà ọlọ́run ó gbà sẹ́tà àgbàlagbà ṣe àmọ́ fi káwa náà ṣe tiwa náà wàláhi làǹdìm ọkàn jọ bí ọ̀rọ̀ ẹ̀rín ni àwọn àpẹẹrẹ ní akẹ́ alukurani fún wa akẹ́ sunna anabu muhammadu fún wa kí ló tún wá kú. عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال أخبر النبي صلى الله عليه وسلم ألا وين يلو صفا النبي بي موين كاكا النهار ولا أقومن الليل كن انت موينا عبد الله بن عمرو لا وين يبغوتي مبورا بي مبورا pẹ̀lú kọlọ́n gbogbo ntókù máa ìṣù gbogbo ntókù tí ń لأصومن النهار إيه نير جلنو ملصما ولأقومن الليل إيه سنيري كنسن لرما إيه ما في بقوة سنبع àwẹ̀ èyí sì máa fi gbogbo òru mi yan náfìlà abdullahi bin amr làwọn èèyàn gbọ́ tí ń wí bẹ́ẹ̀ wọ́n wá lọ wí fún anabi sallallahu alayhi wa sallam. faqala an-nabiyyu sallallahu alayhi wa sallam anabi wa pè mí anabi ní anta alladhi qulta dhalik ṣé wọ́n lo wí báyìí lo wí báyìí fa qultu lahu qad qultuhu mo ní bẹ́ẹ̀ ni mo wí lóòótọ́ bi abi anta wa ummi ya rasulallah mo wí lóòótọ́ kódà kó fi dá ọ lójú bi abi anta wa ummi arọ ọ̀nà táwọn sọ̀hábí máa fi hàn fáwọn fẹ́ràn anabi àwọn afẹ́ gidi bi abi anta wa ummi ìwà nábì mo fi ẹ̀mí ìyá àti bàbá mi mo fi díjì ẹ̀ wọ́n máa wí bẹ́ẹ̀ fà nábì tí èsì sọ̀rọ̀ eh, orí ahọ́n lásán wọ́n ń sọ ìtumọ̀ ẹ̀ ni pé ntí ọba bá ọ láburú ọtẹ mi lọ́rùn kọ́ bá ìyá àti bàbá mi ju kọ́ bọ́ ọ lọ ìwà nábì sallallahu alaihi àwọn ọ̀fẹ́ gidi nu láfi ní mẹ́yàn bá tán rẹ̀ lókù ẹnìkan lè fẹ́ràn nábì táwọn eléyìí sallallahu alaihi wasallam wa radiyallahu ta'ala anhum abdullahi bin umar wí báyìí ọlá anabi wa ọwọ́ apàrọ̀ wá sí wọn anabi ní fa innaka la tastati'u zalik ah anabi ní ọ̀dọ́ tó wà agbára ọ̀dọ́ ọjọ́ lójú ló fi rò pọ̀ lágbára bẹ́ẹ̀ fa innaka la tastati'u zalik ó lè lágbára bẹ́ẹ̀ lọ títí ìtumọ̀ rẹ̀ nù torí pọ́ padà nu hadithi mi pé lẹ́yìn tá anabi sọ̀ǹtì abdullahi bin amri ó ṣe fún un wọ́n nígbà tí abdullahi bin amri tí ó wá dàgbà lágbà tára ti dára àgbà kó tó wá kú ń padà wọn kábàámọ̀ pé laysa ní istama'tu ila nasihati rasulillah sallallahu alaihi wasallam ọmọ ṣètì ti gbọ́n tá nẹ́bí wí fún mi níjọ́ wọn àná. abdullahi bin amr anabi sọ fún mi fa innaka la tastati'u dhalik ọ ní lágbára ẹ o kọ́ ọ ma sùn mọ́ kó o sì má jẹun mọ́ gbogbo ọ̀sán ayé ọmọ fi gbáwẹ̀ gbogbo ọmọ fi kírun. fasum wa after afdolu siyami nu anabi ni èyí tẹ àwẹ̀ tó dáa tọ́lọ́n yọ́nú sí òun ni kíni som máa gbàwẹ̀ ńgbà kan wa after ti máa jẹun ńgbà kan àmọ́ àwa ní jẹun mọ́ àní sùn mọ́ kọ̀bálà nànẹ́bù Muhammad sallallahu alaihi wa sallam. wakum máa nígbà kan tó máa yan náfìlà wọn náà sì nígbà kan tó máa fi ṣe kíni tó máa fi sùn súnà nàbì sallallahu alayhi wa sallam. wa sum min ash-shahri thalathata ayyam ẹ wo bil mu'minina ra'ufur rahim bọ́lọ̀ ń ṣe ròyìn ànábì pálá àánú ni èèyàn ní gbogbo ọjọ́ ayé tó kù tó ń wọ́n gbé láyé lòun ó fi gbà wẹ̀ ànábì wa ní mẹ́ta náà ti tó lóṣù kọ̀ọ̀kan ẹ̀wò ẹ̀wò gáàpù ni ẹ̀ èèyàn ní gbogbo ọjọ́ ayé ìhun lókun tó ń wọ́n fi gba àwẹ̀ ànábì ní à sum mina ṣahari sàlàsàtà àyà pọ̀ bá ti gba àwẹ̀ mẹ́ta nínú oṣù ó ti tó fa iná hasanata bi ashri amthaliha ó ní torí pé gbogbo ṣẹ́ dáadáa téèyàn bá ṣe bi asharati amthaliha ọlọ́run lóun ọ lọ́pọ̀ rẹ̀ lọ́nà mẹ́wàá inú kẹ́ inú àánú ọlọ́run èyí ni pé wọ abdullahi bin eh, amr bin al-aas bọ́ ọ bá gba àwẹ̀ mẹ́ta tó dáa tó yọ́nú sí i àwẹ̀ mẹ́ta yóò ṣe déédéé ọgbọ̀n ọjọ́ fún ọ. bí ìgbà tó o fi gbogbo oṣù ní gbàwẹ̀ òní bọ́lọ̀ ń bá ti gbàwẹ̀ ọjọ́ mẹ́ta anabi wíwẹ̀ fún abdullahi bin amr radiyallahu anhu anabi ni wa dhalika mithlu siyami dahari yọ wàá dàbí ìgbà tó o fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gbàwẹ̀ abdullahi ibn amr ni qultu inni la utiku afdala min dhalik ah abdullahi ibn amr ni wa nabi ara mi mo lágbájú èyí tó wí lọ àwẹ̀ mẹ́ta péré nínú oṣù kan faqala anabi ni ọ̀dà bó bá rí bẹ́ẹ̀ èyí tí ibn amr padà kábàámà sí ni o pé nbá ti gbọ́ntà nabi wípé máa gba mélòó àwẹ̀ mẹ́ta àmọ́ngbà tó lòun lágbàá jù bẹ́ẹ̀ lọ ànábì ni ọ̀dà ọ̀ gbọ́dọ̀ fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gbà wẹ̀ náà àmọ́ èyí tó ṣe ni pé fasum yawman wa aftir yawmayn bọ́ ọ bá gbààwẹ̀ ńjọ́ kan jẹun ọjọ́ méjì bọ́ ọ bá gbààwẹ̀ lónìí jẹun lọ́la jẹun lọ́túnla bọ́ bá dijọ́ mẹ́rin ó tún gbààwẹ̀ ànábì yìí bẹ́ẹ̀ fún Abdullahi ibn Amr kultu ibn Amr ni mo tún wí fún ànábì pé inni la utiku afdala min dhalik mo lágbára ju eléyìí lọ wa nabi sallallahu alayhi wa sallam anabi ni ọ̀dà síbẹ̀ náà ò ní fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gbà wẹ̀sẹ̀ kò bá a mọ̀ ò sì ní fi gbogbo òru rẹ̀ máa kírun. anabi wa muhammad sallallahu alayhi wa sallam sọnù hadith mi ké fa inna li ahlika alayka haqqa àwọn ìyàwó rẹ̀ lẹ́tọ̀ọ́ tiwọn àwọn ọmọ rẹ lẹ́tọ̀ọ́ tiwọn kọ́dà àlàáfíà ara rẹ náà lẹ́tọ̀ọ́ ara rẹ náà lẹ́tọ̀ọ́ tó fún un má fi gbogbo ọjọ́ ayé gbáwẹ̀ má fi gbogbo ọjọ́ ayé yẹn náfìlà ànábì ní fasum yawman ọ̀dà àbọ̀bá lọ lágbára jù yìí ń lọ máa gbààwẹ̀ ńjọ́ kan wà aftir yawma máa sínú ńjọ́ kan èyí tá ànábì kọ́ wí fún ni pé máa sínú jọ́ méjì ńgbọ́ olóhùn lágbára jù bẹ́ẹ̀ ànábì ní gbààwẹ̀ bàbá gbààwẹ̀ lónìí bọ́ba di lọ́tún lọ gbààwẹ̀ bọ́ba di jọ mẹ́rin ó jẹun. fadhalika siyamu dawuda aleyhi salam anabi nírú àwẹ̀ nílà anabi dawud aleyhi salatu wa salam bá anabi dawud àti gbààwẹ̀ ni. wàhùwà afdọ́lù siyam anabi ní ọ̀sán àwẹ̀ tó dáa jù yóò torí pé bàbá ti kú òlérí ilé yọ padà di kíni siyamu lókù èèyàn fẹ́ fi gbọ́jọ́ ayé gbààwẹ̀ ni kò sì bá a mú àmọ́ bọ́ bá lọ lágbára bó ti lè kọ́ lágbára àwẹ̀ tó ọlọ́run lè ẹlòmíà lọ́lọ́run fa àwẹ̀ rọ̀hún lọ́rùn òun èé má yàtọ̀ ná àwẹ̀ àtìgbà tó ń jẹun ọ̀dà sum yawman gbà àwẹ̀ ẹjọ́ kan wà aftir yawman ebi ó lé lọ́nu ọ̀ gbọ́dọ̀ kọjá bẹ́ẹ̀ anabi ló sọ̀fin bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam. qultu ibn amri ni inni la utiku afdala min dhalik ìwà nẹ́bí mọ́ lágbàá jù báyìí lọ gbàwẹ̀ lónìí jẹun lọ́la gbàwẹ̀ lọ́túnla ẹ̀gbọ́n tá nẹ́bí wí ànẹ́bí ní lá àfùdọ́lá min dhalik kọ̀sáwẹ̀ kan tó ní ládájẹ́ yìí ń lọ mọ́ nǹkan kí nǹkan ló kù lá àfùdọ́lá min dhalik ànẹ́bí ní òsáwẹ̀ kan tó dáa gbàwẹ̀ yìí lọ mọ́ ọgbàwẹ̀ lónìí jẹun lọ́la. wa fi riwayatin قال لا صوم فوق صوم ṣàtúrò dáhàrì sóm yawman wà áfẹ́r yawma ànábì ní ọ̀sán àwẹ̀ tó tún dá dúró àwẹ̀ tá ànábì dáúdà ń gbà yìí lọ gbà àwẹ̀ lónìí kò sinmi ní ọ̀la bọ́bá dọ̀tún ló tún gbà àwẹ̀ nípa báyìí ẹ̀wò bá ànábì Muhammad sallallahu alaihi wasallam bó ti tó bẹ́ẹ̀ yẹn bá lè gbà àwẹ̀ ẹjọ́ mẹ́ta ọ̀dà àkópọ̀ gbogbo oṣù kọ̀ọ̀kan ọjọ́ tó sì dáa jù nínú ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí òun níjọ́ tó sojú ọ̀run bá di mẹ́tàlá àti mẹ́rìnlá àti mẹ́ẹ̀ẹ́dógún sunna nabi ni ẹni ọlọ́run bá ní kọ́rọ̀ lọ́rùn ọ̀dà púpọ̀ sallallahu alayhi wa sallam kéèyàn ọmọ gba àwẹ̀ ọjọ́ kẹtàlá oṣù ojú ọ̀run ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún. béèyàn bá lóun lágbá jù bá ní lọ sum yawman wa aftir yawmayn bó bá gba àwẹ̀ lónìí kó sínú ọjọ́ méjì lẹ́yìn ọjọ́ méjì kó tún gba àwẹ̀ bó bá lóun lágbá jù bẹ́ẹ̀ lọ bó bá gba kan kó jẹun kan bó bá gba kan kọjá oúnjẹ kan anabi ní ọ̀sán àwẹ̀ tó dáa jù yóò lọ mọ́ èèyàn gbọ́dọ̀ máa fi gbogbo ọjọ́ ayé gbáwẹ̀ kò sì gbọ́dọ̀ máa fi gbogbo òru rẹ̀ yan náfìlà á padà ka tọrọ náfìlà náà nù hadith tó tẹ̀lé insha allah. nínú tí ọ̀rọ̀ mọ eléyìí ni pé bẹ́ẹ̀yàn bá wá ní òun fẹ́ máa gbà àwẹ̀ ẹjọ́ kan òun ó sinú ọjọ́ kan àbí máa gbà àwẹ̀ ẹjọ́ kan òun